Tinubu kí kí ni Mele Kyari tó jẹ́ ọ̀gá àgbà àjọ NNPC kí ló sì ń ṣe ń bẹ̀ ẹ̀ kí ló ń ṣe ń bẹ̀ ó sì wà ń bẹ̀ ó yẹ kẹ́ ẹ ti sáàkì ẹ̀ kẹ́ ẹ ti èèyàn tó tí ò lè ṣe àkáǹtì bí ó ṣe ná hundred trillion hundred trillion kò sí tó ń ṣe ń bẹ ẹ tètè ẹyẹyẹ lé dànù ẹ sáàkì ẹ lójú ẹsẹ̀ ta ló sọ̀rọ̀ ẹ wá wò ó ìkanra ìkanra ni wọ́n fi ń sọ̀rọ̀ o wọ́n láàrẹ Tinubu Mele Kyari tó jẹ́ ọ̀gá tó jẹ́ ọ̀gá àgbà àjọ NNPC kí ló sì ń ṣe ń bẹ̀ ẹ yá tètè ẹ yẹgi fún ẹ yẹgi fún lójú ẹsẹ̀ ẹ lè e kú ọ̀nbẹ lójú ẹsẹ̀ ta ló sọ̀rọ̀ ta ló ń fi ìkanra sọ̀rọ̀ ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n tún gbé yín débẹ̀ o àṣírí ńlá kan tún lélẹ́yìí wọ́n lé èèyàn kan hundred trillion naira kò lè ṣàkáǹtì ẹ̀ bọ́n ṣe náwó ẹ gbọ́ ṣó yẹ kí irú ẹni yẹn sì wà ń bẹ̀ bó o ló ṣe jẹ́ gangan ta ló sọ̀rọ̀ ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lọ́wọ́ kan o bó ṣe ń lọ. ìkan nínú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ló mọ̀ pariwo ó ní ààrẹ Tinubu ààrẹ Tinubu etí yín mélòó ó yà ó yẹ kẹ́ ẹ ti gbé gbèsè kí ni Mele Kyari ẹ tó jẹ́ ọ̀gá àgbà ìyẹn àjọ NNPC ó ní kí ló sì ń ṣe ń bẹ̀ èèyàn tó jẹ́ pé láti ìgbà tó ti wà ńbẹ̀ tí wọ́n ti fi jọ̀gá ó ní hundred trillion kì í ṣe mílíọ̀nù o kì í ṣe thousand kì í ṣe bílíọ̀nù o hundred trillion wọ́n ní kò kò kò kò kò rákàǹtì ṣe o kò lè sọ bí wọ́n ti ṣe náwó ẹ sì wá ń wòran irú ẹni yẹn sì wá ń wà ńbẹ̀ àà ó lé eléyìí kù díẹ̀ káàtó ààrẹ Tinubu ẹgbẹgbèsè ẹ yọ bí ẹni yọ jìgá bí wọ́n bá sì ti yọ tán hmm, kó fojú winá òfin ṣèbẹ́mẹ́fìẹ́lẹ̀ ṣèbọ́n náà gbé tí ń bẹ lọ́gbà àwọn àjọ DSS kódà ta ní sọ̀rọ̀ ó tẹ̀síwájú nú ọ̀rọ̀ ẹ̀ oníṣẹ́ rí mele kyari dẹ́hùn wòye ó ní a a a a tí ẹ burú gan-an ó burú ju ti emefiele gan-an lọ hmm, ta ló ń sọ̀rọ̀ Dèjì Adéyanjú ni o òun ló ń sọ̀rọ̀ o ló ń bá Tinubu sọ̀rọ̀ ó ní ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní àjọ NNPC bá ti ń sọ̀rọ̀ yìí ó sì wà ń bẹ̀ ẹ wá ń wò ó ẹni tí ò lè tí ò mọ bó ṣe náwó ó ní lẹ́yìn ìgbà tí wọ́n ní wọ́n fi jẹ ọ̀gá àgbà fún àjọ NNPC yìí ó ní àwa wà àwọn ìwà burúkú tó ń wù lóríṣiríṣi ó ní tá a bá ń sọ̀rọ̀ wípé ìwà ẹlẹ́yàmẹ̀yà ó ní ọwọ́ rẹ̀ ló wà <laughs> ìwà kéèyàn máa kó ara ti ẹnìkan ó láwọn ọmọ ìlú ti ẹnìkan òun ló kó síbẹ̀ ó láìmọye àwọn corruption cases àìmọye oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ wípé ah, bọ̀bọ̀ Mele Kyari ah, bí ọ̀daràn gbáà ńlá ni ó ní ṣùgbọ́n jọ̀n lójú wípé ààrẹ ò tí ì gbégbèsè lórí ẹ̀ ó ní kí ni mele kyari kí ni ṣe ń bẹ̀ ẹ tètè jáwé gbélé ẹ ẹ tètè já fún kó kú òun bẹ̀ ó ní tá ká wò dáadáa ó ní láti ìgbà tí wọ́n ti yan mele kyari gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ní àjọ National Petroleum Company Limited NNPCL ìyẹn mele kyari tí wọ́n ti yàn ó ní tẹ̀ bá gbàgbé ààrẹ Buhari òun gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ní àjọ NNPC o ó ní látìgbà tó ti wá wà ń bẹ̀ ó ní tá a bá ń sọ̀rọ̀ wípé kéèyàn ó jẹ́ ọ̀daràn ńlá kókówó jẹ ìwà ẹlẹ́yàmẹ̀yà ìwà tara mi nìkan ó ní ara mele kyari ló wà o Dèjì Adéyanjú òun ló ń tẹ̀síwájú o nínú ọ̀rọ̀ ó ní tá a wá tẹ̀síwájú ta ní ká máa ṣèwádìí ó láì mọ iye oríṣiríṣi àìmọ oríṣiríṣi ìwà tó wù ó ní tẹ́ ẹ bá wò ó ó ní tẹ́ bá wo gbogbo àwọn ipò ńláńlá tí ń bẹ ní NNPC ẹ ó ní Mele Kyari àwọn èèyàn tiẹ̀ àwọn ọ̀ràn tiẹ̀ nìkan ló kó sí Dèjì yanjú ló sọ̀rọ̀ ó ní tá sọ̀rọ̀ lórí tribalism ó ní àà ah, ah, ah, ìwà rẹ̀ ni nepotism ó lára ẹ̀ ni ó ní gbogbo àwọn pò tó wá jẹ́ sànkànṣànkò ní NNPC ó ní ẹ̀ lérí ọmọ ẹ̀yà mi ń bẹ àfẹ̀yà Fúlàní ó ní látijọ́ yìí tó ti wá wà ń bẹ̀ ńkọ́ ó ní owó kan ń bẹ lówó rọ̀gùnrógún hundred billion hundred trillion ni ó ní Mele Kyari ò rákàǹtì ṣe o kò rí àkáǹtì bí wọ́n ṣe náwó bówó ti jẹ́ kò rí ṣe ó ní kì í tún wáá ṣe ìyẹn nìkan o ìyẹn tún kéré ó ní láti gbà tí ó ti wá débẹ̀ ó ní gbogbo owó tó yẹ kó máa rẹ̀ míì tì ẹ sínú àkáǹtì federal àkáǹtì ó ní kò rẹ̀ míì tì ẹ kò sì sẹ́ni tó bí ó lẹ̀ wá firú eléyìí lẹ̀ ó sì tún bá yín jókòó ó tún wá jẹ́ ọ̀gá lájọ NNPC ah ó lélẹ́yìí kò bọ́ sí rárá ó láàrẹ Tinubu lẹ́yẹ òṣọ́kà lójú ẹsẹ̀ ẹ tètè jáwé gbélé ẹ ẹ já fún bẹ́ẹ̀ bá sì ti jáwé gbélé ẹ fún tán gbogbo òfin tó yẹ kí wọ́n kojú ó ní kó kojú ẹ ah káwọn bó bá jẹ ní EFCC ni ó gbé kí wọ́n gbé kí wọ́n bí ní gbogbo tó yẹ kán bí gbogbo tó náà ti kó jọ kí wọ́n ṣe kí kó pọ̀ ó ní tẹ́ ẹ bá mọ ti ń bẹ lọ́wọ́ Mele Kyari ó ló kọjá rádaràda ó ló kọjá rádaràda ó ní ẹ̀rí ẹ à ń sọ̀rọ̀ pms òun náà ní í ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan tí òkan tí ẹ̀ kán gan gbogbo ẹ̀ ló tojú bọ̀ ó ní tábà sì sọ ibi tí nàìjíríà ti rówó gbòógì pé nàìjíríà ń rówó ó ní ọ̀rọ̀ nnpc náà ni ó ní major source of income tí nàìjíríà ní for now nìyẹn ó níbẹ̀ náà wà ní Mílíkì Kyari ní ṣe báṣubàṣu yìí ó ní n tó ń retí ni pé bàrẹ Tinubu ṣe dé báyìí ó yẹ ká tètè ṣe kíni kí wọ́n jáwé gbélé ẹ̀ fún kí wọ́n lè dànù ni torí gbogbo àwọn ìwàkiwà ọwọ́ rẹ̀ ló wà ẹ̀yin èèyàn bó o lẹ ṣe rí ọ̀rọ̀ tí Dèjì Adéyanjú ìyẹn tó sọ lórí Mele Kyari Dèjì sọ wípé kò yẹ kí Mele Kyari sì wà mẹ pé kí ló ń ṣe mẹ wípé àwọn atrocities tí Mele Kyari tó kọ̀ míì tì gẹ́gẹ́ bí ọ̀gá ní àjọ NNPC ó ló kọjá bẹ́ẹ̀ ó láwọn ẹbí ẹ̀ àwọn ará ẹ̀ nìkan ló kó bẹ́ẹ̀ <laughs> wọ́n kàn ń jẹun sókè náà ń jẹun sápò tiwọn tẹ̀bí sì ń paráàlú ó ní the major source of income tí nàìjíríà ní abẹ́ emele kyari ní bẹ hundred trillion ó ní kò mọ bó ṣe wọn ará kàǹtì ṣe pé ẹ sì fi rú ẹni bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀yìn ìyẹn gbọ́ bó ló ṣe ní lọ́dọ̀ tí ojú wo lẹ̀yìn fi wò ó ilé ayé bí ìlú gangan ni ẹ máa kọ́mẹ̀ǹtì ẹ máa bá ń ṣíà ẹ̀ sọ̀rọ̀ ń bẹ́nu ọ̀rọ̀ tí dèjà dé yanjú tó sọ yìí sọ̀rọ̀ ńbẹ́ńbẹ́ tọ́rọ̀ bá ńbẹ́ńbẹ́ tẹ́yìn náà bá ti rí tẹ́ come across ẹ̀ ó yá ẹ máa pín ẹ máa bá ń pín fún gbogbo àwọn èèyàn kí káwọn náà mọ tó ń lọ káwọn àwọn atrocities tí wọ́n commit ní NNPC èmi kọ́ mo sọ̀rọ̀ dìjáde yanjú ariwo tó panu wo ó lára Tinubu tètè gba yọ ẹ kẹ ẹ wẹ́lómi kẹ ẹ fi ibẹ̀ ẹ dèjì yí ẹ ẹ mélé kyari kì í sàrẹ̀ ẹ ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ lórí YouTube ó yá ẹ ẹ subscribe sórí ìkànnì wa kẹ́sì tán notification yín lẹ̀ ó bá lè jẹ́ orí Facebook náà ni ó yá yá yá lójú ẹsẹ̀ ẹ follow wa ẹ bá ti follow wa tán ẹ tan notification yín lẹ̀ orí TikTok à ń ẹ follow wa ẹ tan notification yín lẹ̀ orí Twitter à ń ẹ follow wa Instagram àti Thread à ń bẹ́ńbẹ́ ẹ follow wa kẹ́lì mọ́ gbádùn gbogbo àwọn update èyí tá à ń mú wa lóòrèkóòrè ẹ wo fún ti sáà yìí kò dé jù báyìí lọ mo kàn ni báwọn tuntun mi bá tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́